This also brought to you by MDP Recording Studio. Please continue donating to help our running and future project by visiting www.artwright.com slash donation. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته Adeni oní àmì في ọ̀gá ní Ramadan और हमें रात है रुपये चले anake yanaikata yani ta ukuza zaidi korona zeu so aina mimi so ukuza nira ukuza korona zeu mwezi ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة الله يضاعف لمن يشاء والله واقع عليم الذين يؤمنون الذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه خلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة كمثل جنة بربوة أصابها وابل فاتت أكلها بعشين فإن لم يجها وابل فقل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخل وعناب تجري من تحتها الأنهار جنة من نخل وعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات فأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها عقار فيه نار فاحترقت كذلك يبين الله لكم آياته لعلكم تتفكرون كذلك يبين الله لكم الآيات كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومن لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولكم بآخره إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعلمكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤمن الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب الحمد لله رب العالمين الصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أمي أتي أنا نقوى في دولة بآية لا تتاع شيء وإنتظار دولة مولين بنار وإنتظار انتظار دولة مولين

ọmọdé sọ̀rọ̀ wà tààlà ayọ̀ ní ara kan ṣe é ti ẹ̀kẹ́ ní ṣe náà kàtà kányẹ̀rẹ̀ kọ́lọ́ntọ́ mọ̀tòrò láwọ̀ ní ọ̀sán lọ́m ṣe tí wọ́n náírà nù ọkọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹgbẹ́ náà láyé sányọ̀rì ní a lọ́fẹ́ làkọ́mí ọ̀rọ̀ sanáìta làkúmọ́nà sájẹ̀ yọ́ṣọ́ rẹ̀ ń ta àbẹ́sàn lẹ́yìn ọmọ ìtọ́rẹ́ka atona kuwepo sote mutuma zonamzokalaka biha yauma alqiyama sabumiati naqatin mahduma sote mulitaonokuyana wanjirika amane banyemwane emulakumanoni ayawase yo yauma alqiyama bimana imikuzi sinangu ولتعن المسلم أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه دخل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت السماء فنابل في كل سنبلة مئة حبة والله ضاعف لمن يشاء والله واسع عليم ملك مثل الذين يمسكون اموالهم في سبيل الله أتقول لما يتساعد عن ذكرانها سيدي الله لما كل مهم ومثل حبة أنبتت سبع سنابل فهذا الكسم وناكم الكريم شكل بدوع شكل كلام wọ́nyẹ ìgbàdo ọlọ́ẹ̀ta ọkùnrin níta ti kòrìlẹ̀ tó gbóná ní ìgbàdo kòkò náà ní adùn àbà láyé ìdúró náà ẹgbẹ́ ẹgbẹ́ nìkan nìkan wọ́n máa ń bẹ̀rẹ̀ lọ àwọn íńtánẹ́ẹ̀tì ta àti ẹ̀hán káàkiri àwọn tó ọmọ ẹ̀yà. ilé kòkó náà èyí bọ́ tó ọkọ̀ ẹ̀ ní kòkó náà dání sí ẹ̀jọ́ ẹ̀ náà one hundred hundred so èyí náà ṣàpá ní two thousand hundred. ọmọdé tí wọ́n wọ̀ sàn án lá ọkọ̀ ọ̀gbọ́n òrùka ìfòmímọ́ yẹn sáà ọmọdé mọ́nà ọ̀tà àlà ọ̀dà àtúrà ọ̀tí mẹ́rin owó ìrún náà kàtà olómúlé lánà ọ̀rọ̀ náà sí ìgbèrú rẹ̀ ọ̀rọ̀ náà sí ìdára ìkàtà ọ̀hà láàrín ló ti ní lójú àtò kùmọ̀dá ìka ṣùgbọ́n ìrìn àlọ́ kò sí tó ìgbèrú dé mọ́tò ọmọ ní ọ̀dà àtúrà tó ti ní wọ́n lẹ́nà والله غافر عليهم فركتارا أولي أعظم طبعا إني عليم لك امونا مريا اجازة بيبي أنا وما تنفق من شيء إن الله به عليم أنا وأنا سلن إليك وأدوم أعلم أعلم أعلم أعلم أعلم أعلم أعلم أعلم أعلم أعلم إمام المسلم أولي حديث لك الحسنة بأجر أمثالها سنة هي أنت مثل الله صلى الله سنة هي أولين سنة هي في سوريا كأولين وانا هيو بمعنى وأطلع ونمسنا كأولين في سوريا كأولين don tún wọ́n ṣe ìyá àtọ́sí ní àtọ́jú ìgbò fóòrò dáa mẹ́rọ náwọn ní sọ́dá àyè ìdíjẹ́ wọn ní náírà àkórí mú àánú múlí wọn ọ̀tá àlá àti káàkiri àwọn ẹ̀yìn nìkan àbúkọ́ náà wà mí ní mílíọ̀nù náírà máa ṣọ́ ọ̀rẹ́ máa wọlé.

لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون أولئك الذين ينفقون أموالهم في سبيل الله أولئك الذين ينفقون لأن يميك يبدأ هنا كل مريض إلى المريض ثم ربنا لا يسرون ما أنفقوا الناس تعصى إذا نايكا النبلة الأمور النبلة ولما تتعصى النبلة ولما تتعصى من نم حاكما ثم إلى أولا ولما لا يكون يدعو ذلك يسرع ويتمر من ويتمر ذلك يجوز صار الكلام أنا من إذا wọ́n àádá wọ́n lè fún pẹ́tẹ́ tó lónà yàtú mọ́ sí ìrọ́nà wọ́n fún pẹ́tẹ́ tó kọ́ lónà wọ́n dọ̀ kò pọ̀tá aláìní jẹ́ ọ̀tí òbí tó dá tó àwọn ìrọ́nà nìyàn ìfún kọ́ńtàkùn méje kò jì bí èdè tó wá sí ọ. kọ̀mọ́ni ṣe wà náà ẹ̀ lẹ́ẹ̀kẹ́ ìwọ́n náà sí ní ìlú ìtẹ́lẹ́mì ọ̀rẹ́ ní èmi tí níka fún ọ̀rẹ́ ní kọ́lù ló ti ẹ̀mí máa yà á tó lè lè mọ̀lẹ́ ìrẹ̀lẹ́ ẹ̀ka lọ́dún ẹ̀wọ̀n náà kẹ́ ẹ̀ mẹ́rinmẹ́ èdìdá kúrò wọn ni ẹ̀kọ́ ìbẹ̀wò ni wọn dáhùn mọ́ ajọ́rò ẹ̀yìn dá ọlọ́pẹ́ ní káàní wa ilé wọn ni wùtò fi wọn náà hàn fún ààrẹ yìí ẹ̀rọ ẹ̀jẹ̀ wọn ni ìwà yọmọ sí ẹ̀ wọn náà hàn fún yàrá ẹ̀lẹ́ni ẹ̀nẹ́rà ni ayọ̀kù sinẹ́ hàn náà sinẹ́ ní múlò lójú ayé wọn ti yá wọn. ọmọ ní wọn ọ̀tá ńlá ọkà kọ́ọ̀lù máa ń wọ́n ọmọ bùkún ọdún kọ́yìn tọ́nà pọ̀sí yàtúmáwá àlá والله غني أليم ومن قالوا معروف إيه إذا ìwọ kàlẹ́ gbólúwé wọn mọ fẹ́rọ̀ àbùtọ́jú ẹgbẹ́ ìlú kàlẹ́ ìdílé iná kátó ọ̀nà kúndú káyọ̀rọ̀ fún mi ìlànà mi sọ̀rọ̀ pátí mú ní sọ́dọ̀ kaná ìkọ̀lọ́ yẹtùmọ̀ òhà àgà sọ̀rọ̀ rẹ̀ máa gbé pátí tó rà iná wàlúwàhùn gbọ́n yìí ní mọ́ni ọmọdéka gbàmí ọ̀nà wẹ̀wọ̀n nínú ọ̀nà òkúta ó nìjà ọ̀. àní ọmọ ìyànà ọ̀nà owó ní ìlú ìjọba ẹ̀rọ. àwọn àdìsá béèrè kọ́ọ̀lù màrú mùjọ́dà خبرا مهزوب قدر بالأولى قول معروف ومغفرة أولى من سبقة آه ma kare sabu ka fadi e ko ko arhon ya ta da kullum mu da ka duwa kare da ko Ọlọ́ ní máa wọ́n bọ̀rọ̀ kọ́ ló ń lọ sọ́dá àwọn ní kọ́ lọ sọ́dá. خبر عن المعروف نعم كينا قوله مبتدا معروف نعم بمعنى عدد قول إلى إذا ما يكون معروف أنا هنا مصعوبة مبتدا وأنا هنا عشان خبرا أولى قلنا أنا نبغى lọ́nà ní kéye kọ́ọ̀lù màrú mọ̀tàdà ni mọ̀húrù mọ̀kọ́dà ká fíìmá yóò zọlọ̀ àlẹ́kùn nítorí ìkéjì ẹ̀dá òmìnir màrú ẹ̀lẹ́kọ̀ọ́ náà fíìmá yóò zọlọ̀ àlẹ́kùn nítorí ìkéjì ẹ̀dá òmìnir kányìn ní sọ́ọ̀lù kọ́ọ̀lù màrú ومغفرة خير من صدقة يطلعها عذا تبع المعروف يعني هناك يعرفه الناس ولا يبطلونه هناك عرمية ìrọ́lì ní lérọ́lì ní ẹ̀yìn ọlọ́kùnrin ìtura mẹ́tẹ́nà rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́n ní. Wọ́n mọ̀ fún ìràn, ọlọ́mọdé àtàrẹ́ ìgbà tó gbé ìrè Ìmáàná ìdíwú nǹkan zaka dọ̀rọ̀ kẹ́kẹ́lẹ́ ọ̀. Ó jẹ́ kí àwọn ọ̀dà ojú ọdún ìlú mú. Ṣé àdó ìdájọ́? Ṣé ọjọ́ kí ẹ̀rọ ẹ̀jọ́? Ṣé àwọn ọmọ ilé ìta wọ̀n wà kúrò? Ọkùn ìlú èlé ìkánúkọ ayébí tó ń múlẹ̀ àwọn kókó ìnà ẹ̀. Ẹni ìrọ̀nà ọ̀nà màálù ilẹ̀ ẹ̀rọ ẹ̀jà. Ọjọ́ ìgbà أو اتق النار ولو تتك الصبر يا مرمي ونكريت تبدل الهجن من لم يجد أو إن لم تجد يعني إذا عند لك فبقلنا تنفجر رنا قالوا قول المعروف وكاكو من الشاور àti lè wú lọ́la ẹ̀rọ. Muli ọ̀ka ní kí mo rí ka wà ń máa sọ̀rọ̀ dọ́nà ánùhùn yọ̀kọ́ àrọ́ àti mẹ́rọ́bì. Sọ̀rọ̀ tí wọ́n máa kó lọ́hùn kọ́lá mẹ́rin tó rọ̀. Sumuli ka àánà ká ányé ìyá náà kàkà ọ̀rẹ́ tó ìwọ́n tí wọ́n tó lọ́kọ́lá mẹ́rin tó ọmọ wọ́n yìí náà aka ce kura kure kura na mujambo mulina yani wa kullahu qawlan maytur karaya idan na ko an kawo ne idan na ko an kawo na yan woro atun do wani ba ba wani awo ya agbawo duro ka ta ma ko yin ẹ̀rí bẹ́ẹ̀ wọ inú rẹ̀. ọgọ́dún ẹ̀kọ́ ní ọmọ tó lọ́tọ́ làǹfà ọ̀hún ní ìdàkọ́ náà láàyè. àǹtọ́ǹkọ̀ àhọ́ọ́ká ìwọ́dì ìdálùfẹ́ ka lẹ́ǹjà ìjọba àmà ẹ̀rọ náà wà wà bàjọ́ tó mọ̀lẹ́ inú tó náà wà ọjọ́ inú ẹ wo èsì ọkọ̀ ní sọ́nà fún ẹsẹ̀ ẹsẹ̀ àtọ́lá wọn ètò ọdún ìdúrà wọ́n yàn gbogbo ìrẹsẹ̀ òye kẹwàá àkókò náà ń kó dáadáa ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn yẹ ni ọ̀dọ́ náà ń ka ìdú ọ̀rọ̀ ìdú èrò síta wọ́n lè rí àárọ̀ wà síta ọ̀rọ̀ wọ́n lè rí sùn ní ọkọ̀ ọ̀rẹ́ yẹn ló wù wá ìlú ìlú mi ọba ta wá ní ọjọ́ ìlú yìí àwọn tó wọ́n tó wọ́n sọ́là nǹkan ọ̀rẹ́ ní ọjà tó mú ìlọ́ka wọ́n wà náà wọ́n wọ́n ẹ̀yìn àlùbọ̀tánṣà ẹ̀nìyà ìyẹ̀ nìkanlẹ̀ ìgbé bíi ìyẹ̀ ní ọ̀nà rẹ̀ wọ̀nyí bíi ọ̀nà rẹ̀ So قول المعروف ده هو النسبة ليس قول المعروف أنا كلام هاي هو كهذا كان كمية شاء وده بديار هاي هو إني كان سوى مكابين من يعني صدقة والله هو وين واني من سيكا كان يعني سيتوى واني من سيكا كان جبت لك قولنا الأمور أقول لكم صلى الله عليه وسلم أكا إكرهوا توجروا ìsìláwò túnjárò ọ̀ta ṣọ̀gún mọ́ ẹ̀nà ọ̀wà ọ̀hún ìmúlì ètò gíga ṣọ̀gún mọ́ ẹ̀nà ọ̀wà ọ̀hún ìmúlì ètò gíga ọ̀pọ̀ ọmọ ní kàrẹ́ ẹ̀ tó àkúnmẹ́ka àbọ̀ ọ̀wà ọ̀wọ̀ ọ̀nà ìkọlù náà annara kailan abin da yawa da kalfinan da yawa yau yau na da fiye shi ya yi zaɓar ƙaunin maro wadda rika ƙoyin ni ƙudurar da ka ta ƙawaye kusala amma mulki ba wai da na musulmi shi ana yi wai da zuwa bai na shi a tsala ƙarfana tsala lẹ́yìn wọn náà àwọn ayékọ̀ọ́sára àlẹ́jì náà wọ́n sọ láti ìjọ àhúwà àwọn ọ̀nà ìṣẹ̀dọ́ náà ní ẹ̀ní táyọ̀ rẹ̀ àkọ́kọ́ ẹ̀ hàn mú ní rírí àkọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ ìdí náà rọ ọ́n alẹ́ ọ̀dọ́ ìjọta ẹni ẹ̀mìrì máa dámù kuma wẹ́m na ọ́n náà máa ọ́n kì í yẹ ẹ̀ṣẹ́ wíwí ẹ̀nà kì í ṣe rí ana kẹwọ ṣẹ́dúdẹ̀ kí kẹwọ ọ̀nyọ́ ṣùgbọ́n ẹ̀ka jẹ́ ní ẹgbẹ́ pẹ̀lú ọ̀nà ọdún kan ọ̀wọ́ rẹ̀ sí. àkọọ́lù tẹ́lẹ̀ ń gbàgbé tó wà fún wọn mọ̀ ẹ̀ka jẹ́ ní ọlọ́rẹ́ jẹ́ ọ̀rẹ́ jẹ́ wọn tó. àná ọlọ́pàá jẹ́ ní ọ̀rọ̀ àmọ́ mẹ́rin. èwo ìlú kan náà bẹ̀rẹ̀ ta ẹ̀yìn ọmọ orí inú tó kẹsẹ́ náà wà lẹ́ta ìdúró ìṣòwò sọ ìgbàlù ẹ̀ríkà ilé ìwé ìrìn ọmọ ilẹ̀ ìjúmẹ́ ní pé yẹ lọ́ka wà láyà fún bu aláàbọ̀ àmì nìkẹ́ ẹ̀mẹ́ mà káyà rà ní bẹ́ẹ̀ mẹ́ka àrẹ mọ̀ tó ń bá ẹ̀ka ẹ̀ka ẹ̀rù nídìí ọ̀rọ̀ ní kọ́ọ̀lù máa rù kọ́ mẹ́ka àrẹ mọ̀ bú ẹ̀mẹ́ mẹ́rin ní àlọ́wọ́ ní ọkọ̀ mẹ́kọ̀ وملك سنة قول المعروف ومغفرة خير من صدقة يتبعها على والله غني عليم وملك سبحانه وتعالى بقى يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر كمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلى لا يقدرون على شيء ما كفروا والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما هي ولا إفادهم لا تقتلوا تبطلوا صدقاتكم صدقنا من اللي أيلونا بطلوا مجيني أتوني جلمان لي يعيب على ما كتبت وما ومن والأذى أو كذلك وكذا almanna lórí ní kùránù ìtumọ̀ èyí náà ni anyi almanu anika abirima lójú mọ́ta ẹnì kọ́ta kọ́yí sọ́kọ̀ mọ́ta ọkùnrin náà tó gbé ọ̀sọ́kọ̀ hajj ọ̀hánfàjà rúfin tó mọ́ta àtàrà náírà قد علم كل اناس يشربهم كلوا واشربوا من رزق الله ولا تنافسوا في الارض المؤمنين ويبسط أعينه معانا المن والشر والنسبة لنا وينجيناكم من آل فرعون يقومونكم يوء الأباب يسبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم عليه وإذ باركنا بكم البحر فأنجيناكم وأغرقنا على فرعون وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم قوله وأنزلنا عليكم المن والسلوى كل من طيبات ما رزقناكم المن إذا إذا ليس àwọn rẹ̀ nìkan ká ẹ̀lẹ́yìn ká ẹ̀lẹ́yìn kòlùmíọ̀n ẹ̀lẹ́yìn kòmángòrò tí wọ́n ẹ̀ wọ́n dé alimangu ní ní èwú. Ayé ṣe alimangu sọ́rí ìnáàmù wọ̀lọ́dù ìnáàmù wọ̀lọ́dù tí wọ́n rò mú mi àwọn ìbọn ní ìmọ̀ ìgbẹ́mọ̀lẹ̀ قال كريم يا فتى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم وملك لنا هو لنا ما Zuban yi turo kurna ke mai daura ko shine ke zama shoko ta nuna ta nan ne don ke wacce wa sallan nima almanin marini almanin jami'i da yi da zazu ni'am alal munamarai تعداد النعم على المنعم عليه سوى ذلك يا هناك سوى من مرة سوى ذلك آية. ما منعه ما منعه أدرك لنا كل من دون ستراتنا يعيون ذكرنا أبو بكر ما رمنا إن وانا ولدت إن كما نبين annabi Musa an al-Fir'auna ma hakata ji Fir'auna ka ta ya mutu yana man wannan ya man ne ya man ne ya man ne ya man ka ba wani ne ji tawdu ma Muhammad ثم عليهم زكاة وتلك النعمة يمنها علي المن هنا وتلك نعمة يمنها علي أن عبدت بنو إسرائيل سؤالون يمنها عليه نفع حب النعم على المنعم عليه صار ذلك على الله إلى هناك أولنا كنا نتكلم كان لمدة تعيب هنا أعبونا الله ذلك عنه إيه يمكن أن تكونوا علي أنواع ذلك كم نزال عن عبدت بني إسرائيل أنا أعطي الكتاب عن إسرائيل يكون لهم صلى الله عليه وسلم ìlẹ́mọ̀ àdìmọ́ndìlẹ́nu ọ̀nà ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ náà kàwọ́ ọ̀nà ìtìbìrì ọ̀nà mẹ́rin náà olóòmúlé àtàrí nìta máa hẹ́ ọ̀nà mẹ́gbọ́ ọkùnrin èyí tẹ́lá kọ́nọ́rà mìíràn bilmani ni ràyí ti ta adé orí tẹ́lá wé wàl ága àtàrí kọ́nọ́rà

إذن يزنان فأصابها وابل سوري قلنا نقول وابل بمعنى وابل الصيد المطر الضريب قلنا أنا نتبه من الوطن ولا أنا أفهم إلى تأيار من الوطن أريد أن أفهم من الوطن لن تتركه صلى ìjọ́rí ìjọ lórí ìkúná rẹ̀ sẹ́nà sọ́ọ̀dá máa àrídá kama sáàdá ní kọ́bù. Bí akẹ́kọ̀ọ́ náà fẹ́ tẹ́wọ́ lò sí láàpá náà ìkà ìgbésọ̀ náà jìnà ọ̀nà. Láyé kàdéró náà hálà ṣé ti fi mà Ọmọdé gbọ́nà ọ̀tàálá lọ́pàá. Ẹlẹ́dìí yóò kò máa lẹ́wọ́ àná لا يستطيعون على شيء مما كتبوا فمثل صفوان ما لا يتراب فاتى ضواب فقلت له قم الله عليك الجنب لا يستطيعون على شيء الليل كتا لكن قدك اني اني هبلت اني ريح قد حصلت اني يفضل من الناس مما كتبوا الى فطرين حلوة لكل كل الناس قال كل هكذا ẹ̀rẹ̀ ọ̀rọ̀ àpẹẹrẹ kẹ̀yà lọ́wọ́ rẹ̀ máa kún tó fẹ́ kẹ̀yà náà ní ọmọ ìyá wọn jẹ́ ọgbẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀. ìrẹ́ náà yà kùnmẹ́ wọn náà sáwọn ẹni tó ọmọ ìyá wọn. ọ̀pọ̀ yẹn fún àtàkó ẹ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀pọ̀ ló ń lọ àtàkàrẹ́ ilé ìgbésẹ̀ ìṣẹ́lẹ̀ Mẹ̀kẹ́ ẹ̀rọ lọ́pọ̀ wọ́n láyé ìfẹ́ ẹ̀yìn àdúgbò náà mi ọ̀dọ́ òkèlè náà. Wọ́n náà mẹ́wọ́n náà pàṣẹ. Láwọn agbẹ́bàjọ ọ̀ka jọ ya tó olè tí ìṣẹ́ wọn rẹ̀ ló pẹ́ nínú wọn fẹ́. Owó ẹ̀rọ ìyá ọ̀rẹ́ àkókò àbí òrùka àbí ní ìṣẹ́ ìjọba Wọ́n lè fi àárín àwọn ọmọ ẹ̀. So I want them there. They don't like, well, all not to separate. Ọ̀nà gbọ́pọ̀rọ̀ ọ̀nà jẹ́ wọ́n ti wọ́n àtọ̀lọ́ náà lórí ẹgbẹ̀ta lórí ìlú nìkan tó ní náà ṣùgbọ́n àná àbẹ́wọ̀ ìlẹ̀ta àbúkọ́rọ̀ ìlẹ̀ ẹ̀wọ́ mẹ́rin òjìlọ́nà ìwọ́n lẹ́nà orí ìlọ́dọ̀tọ̀ ọ̀gá ilé ọmọ nìkan káàkiri àgbà ọ̀nà ọ̀rọ̀ àwọn kuna kijana hapa nina layak kuna la himma kafa ya kuitana mwe kutoki kinara ta ore rani ta agu kumuli hata wa kikuli kizaza kenda ura yumu wala yumu billahi la bi wal yawm al akhir yumu la nabiyyu wallahu la yahdi al qawm al kafirin ọmọlùkẹ́ mọ̀nàmọ́ra ti tó lè ra àbúrò àbọ̀dá ìkẹta àbúyẹ́ ọ̀nà bàtí ò lè wá ọ̀nà ilé ìwé àwọn káàdì láàbẹ̀ ọmọ ìdájà fáàmì rẹ̀ kẹlẹ̀ ọmọ tó máa ti fẹ́ ọmọ tó nù họ lórí bùtù alẹ́ ìyá ìbá wọ́n yẹ̀ hàn dọ́rọ̀ àfọwọ́ dọ́rọ̀ àgbẹ̀dìgbàn ìyá ìbá wọ́n yọ̀ dọ́rọ̀ àfọwọ́ yẹ̀ hàn ìkọ́sí iye náà wò yìí ọlọ́run náà yà ti fọ́ ọmọ ìdájà ẹni wọn yẹ lè gbé gbọmọ mẹsẹ ìyẹn ẹni wọn yẹ àti wọlé jù. ọ̀dọ́ ni islam gbòòrò náà bẹ́ẹ̀ ni ọ̀ẹ́sẹ̀ tó lè wọlé lọ́wọ́ yà kàrẹ́ àgbà wọn ọmọ yẹn wájú islam gbòòrò náà nígbà islam tó ọ̀nà ẹ̀ka ọ̀nà àwẹ̀ mẹ́jọ àwọ̀ àdínàmọ́ àwẹ̀ tó lè wọlé wọ́n yìí ká wá ní sàkíyè. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله لين كأنه أنا مكروه بنوية ويجدوه مريض وأحمد كان أه؟ أه؟ جنب تعالى ومثل الذين ينفقون ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أطابها وابل فأتت لها بعفين فإن لم يتمها وعمل بطل والله بما تعملون بصير ومثل الذين أتجر المئتة ينفقون أموالهم أمين جوات المليم مئتة انتظار مرضات الله مئتة آمين مليك الإبتغاء وتفريقا من أنفسهم إن أين نبوة تتنجا إن يمكن لنباني إن أين نبوة تتنجا أقوى مريئة لنبان إن أين نبوة تتنجا أولا من أقوى هذا أقوى مريئة وما كما إلا يتنجا مريئة كمثل الجنة بربوة كأفوان كأعلم ربطني شيء في كتكي شيء في كتكي ما يتعلم سمسا يا وقت nílẹ̀ dọ̀ ìdáhùn àjẹmọ nàrọ̀ kàrẹ́ rẹ̀ wẹ́ẹ̀sì nílẹ̀ dọ̀kú ẹ̀hẹ́n aláǹkọ̀ ọ̀nà dáadáa báyọ̀ láti rọ́bọ̀ bìmáná àjábálẹ̀ sọ́rí ó ti jábàlẹ̀ ó ti ọrẹ lè fẹ́ ọ̀nà bá lórí náà rẹ̀ dá ní ó kí ọmọ bá ní ọ̀nà bá gbé dá ní mọ́kọ́ náà mẹ́sí ọ̀nà. Òmùsí ọ̀nà ọ̀nà dára fún ọlọ́gbọ̀n. Àti ọ̀bọ̀ àwọn àbẹ̀ ìjọ lórí ìdíjí náà ẹ̀ wọ́ àbẹ̀ ẹ̀ wò náà èyí orí àná ló kù. Fàá ti kúkú lẹ́hàn àti àbẹ́yìn ẹ̀wọ̀n tó náà kọ́ mọ̀ lọ sọ́ọ̀rì the offence can be ẹ̀ńtọ́ni títí ní àbọ̀ ọ̀mì ẹ̀ná rẹ̀. ẹnu náà rẹ̀ dán ẹnu títí orí yòókù ìyá náà máa títí náà rẹ̀ dàgbé. Ata kuku, akọrin ata kuku. so dáìka òmùsùn ọ̀nà sọ kọ́ ọ̀nà sọ náà dáa rẹ̀ dáa rẹ̀ kù oyè kù akọ̀rẹ́ rẹ̀ kù kọ́ ọ̀nà ẹ̀bá kú ẹ̀hẹ́n so ọ̀ọ́bẹ ọ̀ọ́bẹ sọ kù jí ọ̀nà òkúkọ ní ọ̀ndẹ̀ ọ̀gbọ̀n wáyé ní ìgbà ní ìgbà abẹ́ ìkẹ̀kẹ́ àtọ́bà àwọn àbí orí mi ò kù yọ àti kúkú náà máa tẹ̀ àtẹ́yìn ẹgbẹ́ náà bọ̀ wọ́n lọ lọ́rẹ̀ ṣàǹtì sọ́kà ní ẹnzẹ́lẹ́ yára náà wà ẹ̀rá ẹ̀rá. Ṣẹ̀yìn náà mi tó bọ̀ àwọn abínú mọ̀tálù. Orí ìwà ọlọ́dà ìka ẹ̀wọ̀n yẹn náà sọ́ọ̀rì. Mọ̀tálù. Ṣé ẹ̀ka orí ìwà náà náà lè já ìdáná wọn nù ìdí ní ìdí àwọn náà báyìí ọ̀dọ̀ ọ̀sẹ̀ orí ọ̀nà wọ́n ti ti lọ ọ̀sẹ̀ ọ̀nà wọn ni nọ́mbà. ọmọdé pọ̀lú ọ̀rùn náà dáhùn ọ̀nà ọ̀nà pé ọ̀sẹ̀ àbúkọ́ nàìjíríà mi ò ní kò ní ilé. ẹ̀gbọ́n wọn tó wúlé àtàrí ọ̀kan ọ̀nà ìtẹ̀yà fẹ́ǹdé ìlẹ́ni tó lóyún táyà ní ẹgbẹ́ kíni inú tí ó wọlé ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀sán alágbára tí náà aláhàkàtà àgbàtà sí ibi péré sẹ́mìnà ọ̀gáyé ọ̀nà inú wọn náà kẹta orí ẹ̀nà ìjọm inú wọn náà kọ orí àkúrò ètò sí bẹ́ẹ̀ náà lè fẹ́ inú wọn náà lọ́pọ̀ ètò sí bẹ́ẹ̀ ní ìgbèkùn ọ̀rọ̀ ìmọ̀kọ́ inú náà dá tó tó ti olórí àgbà ẹ̀ náà ní sáyẹ́ inú náà lè ṣe ètò ìjà àdájọ́ wọn náà dáadáa máa ń ma ètò ìrọ̀nà ọgbọ̀n mẹ́rin wọ̀ lágbàá سوني يأتي ويقول أمانا من وتصديقا من أنفسهم استغاء مرضات الله والله ما تعملون بصير عمر سبحانه وتعالى أيود أحدكم أن تكون له جنة من نخيل من نخيل وعنب تجري من الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون أمرك آيوات وعدكم أرجوك لا ينام ليتي أن تكون له ذنب أعني آية آرم من نبيل فكان دينا وعناب يتعين لنا بيان القرآن سنكي kukuta hebe tajiri min tafi al-anhar samanani aride min al-anhar wanere eyna bana ye okume istijon wen ona mekure soma le okuye ha yamana nuru da fati kuma lahum fiha يظنن آني وإنا رنو من كل الثمرات أعجب وقت معين ọ̀nà máa bọ́ aláwọ̀mánìyàn rẹ̀ wà àtúwọ̀bọ̀hù síbà sọ́wọ̀ náà náà rẹ̀ lọ́pọ̀ sófíjú ọmọ níyàn rẹ̀ ti dé o sófíjú sómúrikù ọláwọ̀ olórí yẹ́ kí wọ́n bá lómi èyí ọ̀rẹ́ ọ̀nẹ̀rẹ̀ ààrẹ lóríyà ọmọ ọ̀rẹ́ èyí ààrẹ lóríyà lọ́rọ̀ sómúrikù lọ́nìí èyí àtàrí ọ̀nà ìkàtúwà báà suna a ijado sajan ẹ̀yìn yana nukata aranyan biya ima na nukata aranyan wa mai dọ̀rọ̀ ojú ìdí ya bi. ọ àtọ́ba àyíkọ́ọ̀rù anyị ahụ dìbíyà náà nàtó àwọn arọrọ ọrịa kuma ahịa na dáìkọ ọ nìlera ma tọrọ kọ àbá ọrụ na ọbẹ عمر كذلك يبين الله لكم الآيات لعلكم تتشكرون عمر أنا من هاي آية يعلم هو لين ما نريد لين Ẹ̀kọ́ náà dáadẹ́ ẹmọ ọ̀rọ̀ náà kàá. Sọ́tò ìrìnà, bí mo jẹ́ náà ìka àdé ìlúgbé yìí. Sọ́tò ìrìnà, bọ́n náà kò ní mú náà jọ náà, àbẹ́ ìsànlẹ̀ jẹ́ ìrà rẹ̀ iṣẹ́ lè ní ìgbà àrùn náà inú mọ̀nà òmìnira ní ìdarí ìdíje ìlú tó mú nípa ẹ̀ báyìí wọn wọn nìrira lórí àpá àrùn nìra. Sọ̀rọ̀ká láàrin wọn náà fi rí ká ọ̀rọ̀ mọ̀ sí wọ̀rẹ̀ kọ̀ọ̀rọ̀ ní dàwámà ọ̀yọ́ náà wà náà ní ọmọ méjì. àbùkọ́rọ́ ní àmì ní àlọ́ ní mú ní ìjọ àìsí. yóò náà máa wọ ọjà ní kókó na ṣèkúrò ní wàá tó èyí tó ti dání kókó ẹ wà náà wáyé àárẹ̀. àdómọ́ni dìgbò àgbàdìgbà ọ̀ náà mẹ́ ọ máa gbé òun. Sọ̀tún ọ̀yẹ́ ìdúró àwọn mìíràn bìrìmọ́nì wọn, ara wọ́n kánà kó lè dé. وإن أهلكم ليعمل بأمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيثبت عليه الإنسان ويعمل بأمل أهل النار فيدخله وإن أهدكم ليعمل بأمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيثبت عليه الكتاب ويعمل بأمل أهل الجنة ẹ̀ẹ́dùkúlà ń tún mi kọjú ní ààrẹ náà níní ìrọ́nyẹ́ wọn àmúkọ́rọ̀ ìlànà ẹ̀ka òtí ọtí wọ́n ní ọwọ́dọ̀ ọgbọ́n tí ó nà máa ma na ná òòlù tí lọ́wọ́ lórí náà jẹ́nu. ya ti wà a ṣe kúrò náà ń kó yá nira ọmọdé ọ̀húnra ọmọdé ọ̀húnrẹ́. Sọmọ ìtọ́jú náà agbára ẹ̀rọ mọ̀ fún àwọn kórè síra náà ọmọ náà bẹ́ẹ̀ náà bọ́ọ̀lù ẹ̀sìn káàkiri ọ̀hún kórè síra ẹ̀kẹ́ náà mi. Ọ̀pọ̀jẹ́ tí wọ́n yẹn kẹ́nà ọkọ̀ náà àwọn ẹ̀rọ náà. Ayé yẹn náà mo di ẹ̀kọ́ náà nira ọba ọba kórè náà jẹ́ náà ó wọ̀ láti rẹ̀ ti tẹ ẹ̀ فقبلك أوم وضعبه يتأمر مدينة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ومن نوى آية كتب جواها كتب جواها دعتا يقول لنا بالقبول أو رمونا بالله قبل كنتم محمد صلى الله عليه وسلم يا بديك اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك ومن ما يرونك او بعدين عين ayé ó wà láàmù léwu àwọn ayé mi yẹ bẹ̀rẹ̀ fún láti fi omi yọ̀ yìí. mo nì ayé òyìnbó bẹ̀rẹ̀ fún láti nù. ẹ lò lọ́gà ọ̀làmù kọ́nọ̀ náà wọ́n ti sọ́nà ayé rẹ̀ láàmì kúrú gbẹ̀gbẹ̀rẹ̀ wọ̀nyí. Imam Buhari ọdí àti ìsìlẹ́ta ṣéyí na ọmọ rọ́dí ọlọ́run ọkọ̀ làgọ́dá ẹ̀kọ́ ayé dọ́kà ayé náà ènìyàn ń ka ìníkẹ́ ẹ̀fẹ́ èyí mọ́lẹ́mọ́ ìdíkẹ́ ẹ̀fẹ́ kó lọ́kà ọba bí ìsìlẹ́ta aláwọ̀ àrùn kì í ti dín ọmọ àkàtà wọn láyé yẹn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọ̀dọ́ náà kúlù náà alám àwùlá náà káàkà yà ẹ̀ yóò káàkì náà káàkà yẹ́ ẹ̀ káàkì àwọn ilẹ̀ kẹrọ aláwọ̀ aláwọ̀ wọ́n káàkà wáyà tó lẹ̀ wọ́n káàkà wáyà tó lẹ̀ kọ́nà kọ́nà inú mọ̀rọ̀ mọ̀ ní ikú wa wọ́n ní kó wáyà ẹni ní ní ẹ̀yà ọ máa yẹ bùkà. Sílẹ̀ náà mọ̀ ìmọ̀ni kàíwá, Abdullahi bin Abbas tó ń gbọ́n ní Kùrán, Abdul Umma, Rọ́bí Allah Adúmà, lọ́kà àyànà, ní ti ilé sọ́rọ̀ náà ìka, ọ̀gá náà ìkàkà, òmúrí ọmọ ẹ̀ka, àtàtọ̀ òmúrí ní, táà ń kọ́rọ̀ ìlànà láà tó sẹ́ni lábẹ́rẹ́ owó rí àwọn ẹ̀ma ní ìṣètò àná ọ̀nà ọ̀rọ̀ mìíràn ni. Báyìíká kókóró dìrí kókóró dìrí tó náà wọ̀ náà tó àmẹ́ ó máa ń kóró dìrí àwọ̀ ìran náà kọ̀ náà múni àárọ̀ ọ̀nà dọ́rẹ̀ àwọ̀ ṣùgbọ́n àbí kọ́ náà ṣe ìyé àbúládọ́ náà ṣe ìyé àbúládọ́ náà láì fi tó ìyé tó ìlànà dọ́m. Ṣé wọ́n lọ ìgbà kùrìdùmọ́nù kò hàn rọ́jò lọ́wọ́ náà tomorrow náà kọ́ ọ́ nù. and ilé kúrẹ́ ẹ̀ náà kúrú. ẹ̀wọ̀n náà yàn náà kàwọ́ ọ̀bẹ́rẹ̀ kẹ́kẹ́ àríyá mo ní àti mi sọ ó rí kúrò àwọn ọ̀rẹ́ àríyá òye kúrò ká ẹ̀dẹ̀ ọ̀dà ẹ̀ yẹ kó tẹ̀sẹ̀ sí àwọn ọ̀dà mo yọ ọ́ yọ. bẹ́ẹ̀ tí wúyẹ́ ti sẹ́ àríyá mo ní àti mi àbẹ́ni èdè ẹni wọ́n kàn mẹ́ta bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ka ìwé àmọ́nìkà yẹn wọ́n ṣe lẹ́ta ìmọ̀nìkà òmúlò ọ̀gá ìmọ̀nìkà ẹ̀ka ìjọ ìlà alákùn ìtàfàkàrù ẹ̀ ààrẹ èmi lè rẹ́ dẹ̀kọ̀ àwọn ẹ̀ma ayé lè ní ìwúrù fún ìkàjẹ̀ náà Àbẹ́ ní àbẹ́ ní lábẹ́ àwọn ọmọ náà sírí ẹ̀kọ́ náà ló rẹ̀. Abúlé náà bá ṣe kúrò ìrìn láàrùn. Ọ̀nà rẹ̀ inú mẹ́rin mẹ́rin àgbà ni. Ọ̀nà rẹ̀ inú mẹ́rin ẹni ìlà àgbà ni. Owó àbẹ́ rẹ̀ nọ̀kọ́. Tó máa ń ṣe tọ́ọ̀bù. Ara àbá òun ìwọ̀n ìlérí tí wájú àwọn ìbárí à mọ́nà àmì tọ́ọ̀bù. Tí ó yẹ kí àyà ẹ̀yà ìṣọ́gbà wọn náà ní sọ́gbà ṣáà ọ̀nà àkúwà sẹ́yìn abẹ́lá amẹ́ríkà wọ́n àbúrò wọn gbàgbá ẹ̀sẹ̀ yà sí ẹ̀sẹ̀ yà sí ọ̀nà wọn mẹ́rin àìsàn ní ẹgbẹ́ olóbi ọjọ́ mùsùlùmí lóyìí ní ọmọ náà ẹ̀wọ́n kọ́ ìfẹ́ ìgbàlọ́mọ̀sọ̀rọ̀ náà ni ṣàkàtì ẹ̀mí kọ́ ààrẹ jẹ́ ṣe àyẹ̀wọ̀n náà wọ̀ ẹ̀wọ̀n náà wà ina wai da wani kuma mani wa ku ba da wada yana kan eh wannan wadini ene ne nuna ene ne nuna da ya je kenan wannan rari kai ritaya ku ba ya hawala lokacin ritaya so da like Ẹgbẹ́lẹ́ bí a gbà kọ̀ọ̀ta, your brother RTD retire. Retire general ni, retire general ni àbí ẹni wáyé kẹfẹ yìí ṣe ẹni fẹ́ ìgbà tó ẹ ẹ dẹ́kẹ̀ ṣe lè retired rọ́bà rẹ̀ kò lè tètè retired ẹni fẹ́ ẹni bẹ̀rẹ̀ tí wọ́n rí lórí ṣe kò retired rẹ̀. Àbẹ́ ní ìlú àbẹ́ ní ìlú ìgbàmà ìgbàmà ìlú àwọn ana kọ́kọ́ ní ṣe èyí wọ́n á lè bẹ̀rẹ̀ ní. àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni mo ti ní ìlú ẹ̀yìn ọ̀rọ̀ mo ti ní. mo ṣe máa fọ wọ. adama ẹgbẹ́ máa ní ìtura ọ̀hún ní ìtura ọ̀hún. ìrẹ̀ yà á ní èyí yẹ̀ yá. èyí wà wúdà ṣé èyí ti ọdún náà ṣé èyí záríà ṣé èyí ti àmì ṣé èyí kó ṣé èyí àkókò ọ̀rọ̀ náà ìkẹ́ náà máa fi sọ́ọ̀bù Ona ele lola, ele lola, ele lola, ele lola, ọgbọ̀n ọ̀gbọ̀n náà fi ń yan yan yan.

ìgbórí ọ̀rọ̀ ọ̀nà ni ààrùn ààbò ìlú kẹsì náà rẹ̀ ajé ní kẹsì ọ̀nà náà ẹ̀yìn mẹ́wọ́n náà láàbà tọ́jọ́ bá wọ́n lápò ọ̀pọ̀ ìhẹ́nà náà ẹ̀yìn tẹ́ ẹ̀kọ́ àbúwọ̀ ọ̀lẹ́ nìyẹn ẹ̀rẹ̀yìn dáyé one trajara ẹ̀rọ̀yàn nípò náà nù ṣe ní two trajara ẹ̀rọ ṣe ní ẹ̀ta oókò ẹ̀mí iná wọn náà nà lẹ́ ga wàhálà ọmọ gbà mẹ́ta bí èkúlé èkúlé ṣe àkúlé ìtàwé èyí pé èrè pẹ̀lú ká ẹ̀nàlùkọ́lá ọ̀lá ìtúlé màá rí ilé ẹ̀rẹ̀ àárẹ̀ Àwọn alámàrin rẹ̀ ṣe wé ìgbé ọ. Adẹ́lẹ̀ máa rẹ̀ ẹ̀kú lè yíga, ọmọ ìpìlẹ̀ alákùn tẹ̀kọ̀rọ̀ tẹ̀rù. Ìmáàdá ilé ìlú rẹ̀. Ṣọ́ọ̀bù lówó mọ̀ ẹ̀. Bọ́lá ọmọ ọmọ ọ̀rọ̀ rò. Ọ̀rẹ́ mẹ́rin wọn lẹ́bi jẹ́wọ́ ẹ̀rẹ́ ìnira. Àfẹ́ ṣe ẹ̀yàn ara ìnìjọba, ẹ̀yàn ara sókòrò, ẹ̀yàn ara ọ̀ ẹ̀yẹ̀ nára ẹ̀yẹ̀ ní tẹ́lẹ̀ ẹ̀yẹ̀ nára ẹ̀yẹ̀ ní sáyì wálé ẹ̀rá ìjìyà gbọ́gbọ́ búkàlì ahụ kébẹ̀ nira ẹ̀rọ àtàá ọ̀rọ̀ ìlera na jùlọ anákùnrin ilẹ̀ tí ìwò rẹ̀ máa fẹ́ lẹ́rẹ̀ èdè akwa máa dàrúlá àpà ndị lè jẹ́ ìjọ ẹ̀kùnrin ẹ̀kùnrin náà ìta àgbà tẹ́lẹ̀ ya àtúntò fún àgbà ní ẹ̀yà gbígbà lọ́rẹ̀ bá múlá kòkòrò lọ́rẹ̀ bá múlá ṣáàmì ẹ̀fẹ̀ ní ìtẹ́mà súnjẹ́jì kàríkì nínú ẹ̀ẹ́sà àwọ̀ ọ̀ṣẹ́ ẹ̀kọ́ dry Àkàlọ̀rẹ́ ọ̀rẹ́ wà máa ń tàn wọ́n àlàbò ṣọ́ọ̀ṣọ́ mẹ́rin ṣe ìjọmọ́ṣe náà ní ìrírí rẹ̀ ààrẹ. Ẹ̀mẹ́ ìfẹ́ fún ọ wọ̀láì àkàrà àjẹ́ ìsáàmì ẹ̀mẹ̀ tẹ́lẹ̀ ilé ilé yìí. Ilé ẹ̀rọ lóyìn. Táà lé lé yìí. Tọ́ kí lọ tọ́ lọ́nbùrẹ̀ mọ̀. Ilé ẹ̀fẹ́ tó ẹ̀yìn. Ṣé wọ́n ní ilẹ̀ ẹ̀rọ àánú? Ẹ̀wọ́ ilẹ̀ wà Ẹ̀mẹ́ ìjẹ́ ń tẹ́wọ́ lọ. Ṣáà gbọ́n ẹni Ẹ̀rẹ́ ọ̀rọ̀pọ̀ náà tó ọkùn lórí ẹ̀dì òjò rẹ̀. Orí ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ní ẹ̀dì ìwọ̀sán. Ẹ̀rẹ́ ìjẹ́rẹ́ ní ẹ̀dì ìbòtẹ̀ yá ẹ̀rẹ́ kọ́sọ̀ náà rọ̀. Ẹ̀rẹ́ ẹ̀kùn ní ẹ̀rẹ́ kọ́sọ̀. Tó àrọ́jùlọ láyádìrí wọ̀ láyádìrí ẹ̀náwó láyádìrí ọ̀yẹ́kọ́ ẹ̀lẹ́ ẹ̀kùn náà yẹ ẹ̀rẹ́ ẹ̀kùn náà yẹ ẹ̀rọ àìsàn ẹ̀rẹ́ àìyàn ẹni kọ́lá kọ́lá tó ọ̀kadì mọ́tì ní ra kúrú sóbí àìkẹ́lẹ́ ọmọ àpapọ̀ lórí àbẹ́ àkàkọ́ọ̀lọ́ mọ́ قال الرسول قال صحابته قال السبب قال السبب السبعين ذكر لا تعمل لا تبال صحابة كل وين انت وقلت شكل يا عمر قال كلا ان النقوة من صار انت اسلام ملك القدم kọ̀ọ̀ní leviticus jáde chapter nineteen verse twenty-seven for jesus christ thou shalt not cut the side of your beard and his own guide the marker. Kẹ́rin kẹ́rin owó ọ̀kọ́rọ̀ ọ̀fọ́rọ̀ Kùránì ọ̀dá wa, nínú ọ̀dá wa, jáde ọ̀dá wa. Ẹ̀yin náà ní kún tó ń ṣe dáa. Ọ̀rọ̀ kò, òbí jẹ̀ nílẹ̀ rà, ẹ̀rọ ìlọ́sọ́dẹ̀ àti ọ̀pọ̀ pàtàkì Àwọn kọ́lé ní ìdàdó wà mẹ́, wọ́n máa ẹ̀kẹ́ tó wà mẹ́. Ẹnà ìrọ̀dà ìpínlẹ̀ ní mọ́ta fún ọ̀rẹ́ tó máa mẹ́ta rẹ̀, èè múlẹ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀rẹ́ pẹ̀. Ọ̀dá ìrọ̀dà ìpọ̀wọ́ tí ọmọ lọ́wọ́ ẹ̀yìn ní ìnáwó náà máa jẹ́ gbogbo ojú ẹ̀dùn ẹ̀ ẹ̀ ń fẹ́ òtútù ẹ̀ máa ní títí kò dì lẹ́ẹ̀ títí kò dì láì lórí ẹ̀ ń fẹ́ òtútù àìkẹ́ náà wà mẹ́tẹ́rẹ́ mẹ́tẹ́rẹ́ ìgbà ní wọn lọ ilé ìṣiṣẹ́ tó jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀sẹ̀ báyìí anáwó àṣàbù tó jù rẹ̀ rẹ̀ ní mi rò ọ̀rọ̀ náà máa gbọ́ sí mi jù rẹ̀ rẹ̀ ní mi rò. ẹ̀rẹ̀ ká ìwọ́nà lọ́wọ́ nínú lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ nígbà náà lọ́wọ́ títí dé pẹ̀lú lọ́wọ́ àlákà ọ̀gbọ́n náà أراك ومزن وتعالى قد يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولكم باخره إلا أن تغمدوا فيه واعلموا أن الله غني حميد ومسلم وتعالى حتى ما يومنا يقعدوا يا أيها الذين آمنوا ما يومنا يقعدوا أنفقوا من طيبات ما كسبتم واديا من قبل واستجد من طيبات ما كسبتم حينما من من ومن من من كسب الحلال هذا الكلام في حلال يمر يزيد صدقة في حلال يمر يزيد مريض ومما أخرجنا لكم من الأرض أعطينا كفاء أولي وهم بسيط مني إن جنالا ولا تيمموا الغبيط منه تنفقون ولا تيمموا الغبيط عطيه عطيه سوى سيئ الغبيط ṣíṣe dọ̀fin sọ́nà ìtẹ́rì halal bí èrò kàwé mọ̀ ṣẹ́ǹkì fún ẹni tí ní nínú àná fún ìlú ọdún mọ́ ọdún sọ́dọ̀ kàtó omi. ọ̀nà ìta wọ́n lẹ́kùn bí àhìzí wọ́n lé sáyẹn kan máa wọ́n bọ̀ fọwọ́ bá mi ilá ń tẹ̀sí lójú ẹ̀rù ẹ̀sìn lọ́kùnrin lọ́dọ̀ àdáhùn idan na kwana ka ani da abi hannun kuma cewa gano ana ka aboki ah, an ina ne na ku gara su da kana wannan da ena de ena ra ku de ne de ko ne ko e mana toyo ene lo la ni ni ya ene lo la ni ni ya ma da da e ko ne na kana na kono ga ken de na tumala Yang kọ́lì ní omori kọ́lì ní ìbéèrè ọlọ́sùn ní àhìlì ẹ̀wọ̀n tó dà pàtó ní láti ìlú ọmọ anáwó rẹ̀ ojú ìlú èyí ń ayé ní ìlú àwọn ẹni bá ní wọn sadakafo àwọn ọkùnrin ní ìrìn hàmí wọ́n tó àwọn ọkùnrin ní ìrìn hàmí hàmí dánilé al-azal dáwà fẹ́lá ní ọmọdé hàmí ọlọ́mọ yìí ní ọmọdé hàmí ọmọdé náà ẹ̀kọ́ wọn àgbọ́wà rẹ̀ wọn ní ọmọdé hàmí subhanahu wa ta'ala Máàmù abúrò ní ìgbà ọmọ ọgbọ́ ọkì ààrẹ náà náà gbogbo ìjọba yìí wà mí sọ́dọ́kà ni wọ́n mi máa ààrẹ mẹ́fọ́ ni máa ṣùgbọ́n tó mú máa nọgbọ́ náà express general in the language ọgbọ́ anything is in ààrẹ bàbá dẹ́yà làkọ̀ wọn ẹni máa wọ̀ bọ́nà ní ìlú ìná ọkọ̀ wọ́n mi máa àrọ́jà lọ́kùnrin náà ẹgbà tó sọ́nà òmúrí ọ̀rẹ́ náà ẹ̀kùn ní kí òbí ọ̀rẹ́ ní fi náà rẹ̀ ọ̀rọ̀ ìdí ìmọ̀ ọ̀bọ̀ àníbà ẹnu báyọ̀ ẹ̀tún kàbáyọ̀ ẹ̀mẹ̀mẹ̀ báyọ̀ ọ̀rẹ́ ọ̀rí ìdí àpapà iye ìlú ayé ṣe ìkìlà àbá ìlàkọ̀ ọmọ ẹlọ́jẹ̀ ẹ̀tọ́ ọ̀nà àmọ́ tí ó kò ní pláàmì bùrùtẹ̀ yíyá ọ̀nà ọ̀rọ̀ rọ́kọ̀ ita na aikata a rukena ana aika a zan hannun an madina ina kira su hafi nira ina imam maliki da zuwa dawa imam maliki da imam daru hujjar ran mahullah abuwa ya kibin temi a ri hankali to sahabi ni ni zakaina ne auda mai ta muqtad mudakhar muqtad mudakhar shi da mai ta ku ari on soire mudakhar banyan kuwata so ya bi banyan mu yo anyan kuwata to dok agawo alzama en wa papa en wa amma wai rafa nawa sai ku lissar mutane ya yi majmu ba tuwa roka a duka nawa laikacuka da kufa da tsoron da da da mutu a shan yan kuwa hulata ya wow amma zaka wani ba a mutanen ya kuwa da zaka suna ran zuwa zaka ke ọ̀rọ̀ ọ̀pọ̀ ìrara ọmọ rẹ̀ kò níta ọ̀nà àpá ọ̀nyíwájú ọ̀bẹ̀ta ọ̀rọ̀ so ọ̀nà gbọ́ àwọn ọmọ kápítà lè jù náà ọ̀nà gbọ́ ó tún ní chop ẹ̀wọ̀n ẹ̀túkọ̀ náà àbẹ́ náà náà bọ̀ ẹ̀kẹ́ náà ọ̀nà ti gbọ́ ó tún wáyé ní chop the central west parkville wọn náà ìka ọ̀sẹ̀ káwọn náà kánà kàbí àtàkà three hundred thousand gold yẹ wá wọ́n na kọ́ ìgbàkọ́ wọn nítorí wọn. àmá ìjọ ọjọ́ náà báyìí ní ìṣọ́ ọ̀bọ̀ náà ní ń sọ̀rọ̀ ìlà kẹ́kẹ́ wọn ní ìlà tó bù kúrẹ́ àmì èyí dúró kẹ́kọ̀ọ́ ìlà kàkà sí sọ́ọ̀rì mi. so eré ní ọ̀yí sọ̀rọ̀ ìlú rẹ̀ ana ètò ìgbà wọn ni náà wọ́n ní ìtura ẹ̀rọ rẹ̀ oríṣiríṣi àwọn ẹmọ́ṣọ́ rẹ̀ náà jẹ́ ṣẹ́lọ́kà àdíjì tó mú tó lọ́sọ́lọ́. Tòmúlù ọ̀nà dáadáa ọ̀tọ̀gbọ́wọ̀ ẹ̀rọ náà ẹ̀kọ́ ọ̀dọ́ omi wá ẹ̀ní ìfẹ́mẹ́lá aláàlámùmí àdúrà ẹ̀kọ́ orí tó gbé wọ̀lá àtẹ̀yẹ́ mọ́mú ń kọ́bí àbúrò èké àìsàn. Ṣé kí ni ẹ̀kọ́ ètò àtúmọ̀ mẹ́rin? àwọn ọmọ ẹni àmì sọ́ọ̀rì kẹ́lẹ̀ àbá ńlá ẹni ọmọdé pé èsì ni yé gẹ̀ ìwọ ní ní ẹ̀rọ ìlànà mọ́mẹ́n orí òkúrò finally today ọmọdé bọ́nà ọ̀tọ̀ ààrà قطع الشيطان يعينكم الفقر ويأمركم بالخشاء والله يعينكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يسلم فقد اوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب ومن الشيطان يعيدكم الشجرة شيطان آتي مواي مسلمين البقرة أتيه قواقع نتيجة مسلمين هو يلد شيطان ومعنى مواي مسلمين ẹ̀yàmúrùkú pé fàǹgáì dáàbò máa dáhùn ní dáàbò ìwà ẹ̀kọ́ àmì fàǹgá ní àìkáyíká yẹndómi nílẹ̀ kẹ́nẹ́kẹ́nẹ́ àìkáyíká yẹndómi nílẹ̀ ẹ̀kọ́ ìgbẹ́ àìkáyíká ẹ̀rẹ́ ní sọ́ọ̀lù àìfà àgbóka ìní ẹnìlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ̀tún àkàlùyà gbàmọ́rò lẹ́gbọ́n ìndàbíkà tó bí ìhì ìjọba ọgbẹ́ ìṣẹ́ ìjọ àyẹ̀yà ló ẹ̀kọ́ tó ọgbẹ́ ọ̀tá ló ẹ̀kọ́ ọ̀tá ọ̀tá ọgbẹ́ ìṣẹ́ ìjọba ìjọba ọmọ ìgbọ̀n ọ̀tá àlà بمعنى يقبل اسم كبر بعد الايمان اقول في كده كبر هنا كبر يقبل مثل ايمان شاء امور الكتاب يعلمكم الفقره ìtọ́nà tó yọ ayé àtúrò ẹ̀ ń gbani àwọn olùkọ́ yìí ọ̀rọ̀ mẹ́yà sọ̀rọ̀ ní àná ìta ìwà àmúrùkú gbogbo ọ̀dá ìmọ̀ náà ìwà àmúrùkú gbogbo ọ̀dá تعقل يعيدكم وعوائزنا والله يعيدكم مغفرة منه وفضل عمره لا تدم لنا أقول يا تدم للشيء سيء أو تعقل لا جيني هودان فاني جيرودان فضلا أصبحني أنهم لا تبالغ والله واسع عليم وملكنا ضمم أننا ضنا إنا إيه أمي عبدنا إكرامي agbadure kan tó mo sọlọ lẹfẹlẹ ọkàga ọmọtúrúmẹn anyi mọlẹkì ẹgbẹ náà ìkéde tí ìhun ní sọmọ rẹ ìjà kẹtọrọ àgbẹ náà ọlọ mọ mọ yìí ìjà wà fara tí ọlọ ní ẹwé mo yọ lọtọ rẹ tó mo yìí tí mọlẹkì ẹgbẹ tó yẹ fẹ mọlẹkì wọn náà منفقا خلفا اللهم آت منفقا خلفا اللهم آت منفقا خلفا سيمانا مدعا كمولي نوا عبانا كاين دفل مولي سبا طاولة دوا دي عبانا دفل مولي سبا طاولة دوا دي عبانا مدعا malaika ọ̀nàwó ọ̀tá àdánà kàkà allahumma aati mumsika galaba allahumma aati mumsika galaba allahumma aati mumsika galaba omori ìnáwó àbá mẹ́ta ẹ̀yìn ọ̀rẹ́ ìnáwó ẹ̀ní mumsika mẹ́ta ti lẹ́wọ́n galaba ìmáàna àtàrà omori ìnáwó amẹ́kọ̀ọ́ ìnáwó ìnáwó òmìnira yìí omori ìnáwó òmìnira yìí jẹ́mánà màdúrà àdìsọ́ ìṣòrí أقول لكم أمري هذا تعالى وما أعظمت من شيء تخلقه فهو خير الراسمين يعني كعبدنا كتاوى من كل مريض يخلقكم عبادكم هو خير الرازقين أقول سمولي أنا أنا نيدا وكيف لا نعمل فيه يوتيه ومن يشاء ومولي أوصيه أوصيه الله يجزيه ومن يشاء الحكمة ونمو على الحكمة أنا أتايه فقد أوتي خيرا كثيرا أظن فاتك سارة ومولي على الشيء لنا إكراعه ومن يزكي إلا أولو الألباب báyìí ẹ̀ náà sọ máa yẹ àgbélẹ̀ ní àkà orí ọlọ́ àmì sọ máa fà ní pé ìyá àgbélẹ̀ tó dá ẹgbẹ́ náà ìka èrè rẹ̀ pé ọ̀fẹ́ ní ẹ̀fẹ́ ṣẹlẹ̀ ẹ̀ ní ẹ̀ ọ̀gbìn ní ṣe èrè. àlèkùnmá àwọn ìtọ́nà inú náà ìrọ̀rùn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ní wọ́n wọ́n ní hikma ọ̀nà kùrọ̀án. فهن الحكمة أنا معرفة الحق والعمل به دعاء أنا ليه دعاء في المقالة صح أنا هي من الحكمة علم نافع قرآن بعد أنا يريد كل من يكون هذا العلم معرفة الحق والعمل به انني ààrin màáni mọ̀sàkọ́rẹ̀ يتم náà ìjà àbẹ́ ẹ̀nà ọ̀gbọ̀rẹ̀ wọn tó اللهم اعطينا حكمة اللهم انا نسألك الحكمة في اعمالنا كلها لما انا نسألك حكمة نسألك خيرا كثيرا اللهم يا مفهما يا مفهما للناس فهمنا ويا معلم الملائكة علمنا علمنا بما ينفعنا اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا انك انت العليم الحكيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك